ونفس بعدد كل معلوم لك يا رب العالمين asalatu yìí ni mo fi kí gbogbo èèyàn lólùfẹ́ wa káàbọ̀ sórí ètò yẹn ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń kalẹ̀ sójú ọ̀ràn yín láti iléeṣẹ́ Orísun iléeṣẹ́ alálùbáríkà tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tọ́já sí pé gbogbo àgbáńlá ayé pátá ni wọ́n ti ń wò wá kódà wọ́n tún wò wá lórí YouTube náà bẹ́ẹ̀ bá ti lọ sórí Orísun lórí YouTube yín gbogbo ń tà ń ṣe pátá náà lẹ́tùmọ̀ rí lórí ẹ̀ bẹ́ẹ̀ lọ sórí Twitter bẹ́ẹ̀ lọ sórí Facebook Orísun náà ní ẹsà tẹ ẹ bá wa pàdé ẹ kọlọ musa gbẹdọ ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni mo wá fi ń kí wa láàárọ̀ yìí wípé a kú àtìlọ àwẹ̀ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. wọ́n ní àkọ́kọ́ Ramadan náà ìkẹyìn ìgẹni àárín Ramadan náà àforíjìn ni ìgbẹ̀yìn Ramadan náà ni àkọ́kọ́ Ramadan náà tí wọ́n pè ní kẹyìgẹ àti mutan o mẹ́wàá yẹn ti pé báyìí hmm. mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì la fèsì ọlọmọsàjọ rọrùn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yìí tó kù náà ọlọ́mọṣà ṣe fún wa nírọ̀rùn orúkọ mi ìyípadà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni hmm. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ níṣe wa wípé bàbá ti dérè tó báyìí agbọ̀dọ̀ músẹ́ náà ṣe pápápá ni lẹ́ni ibi táwa àyà sí máa pọ̀ díẹ̀ hmm, pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ibi táwa àyà sí ọ̀pọ̀ díẹ̀ torí pé àyà á lọ wéré orí ìtàgé tá a bá dé láti bẹ̀ á dé lu Ìlọrin tá a bá kú òun bẹ́ẹ̀ àdúrà fáwọn Abdulhamid àdúrà ń gbà ẹ́n tá a bá padà dé láti bẹ̀ hm? kí la tún wá fẹ́ ṣe ibi tá a tún fẹ́ yà sí màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ta'ala ṣùgbọ́n ní báyìí ná bá a ti ń sọ̀rọ̀ yìí a lọ wo eré orí ìtàgé wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run níta ẹ bá wo inú eré orí ìtàgé tàárọ̀ yìí ẹ̀kọ́ lẹ̀ o ìbéèrè ó padà wáyé lórí ẹ̀ tó bá yá o pẹ̀lú ògo ìbéèrè ó padà wáyé lórí ẹ̀ tó bá yá hmm ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ ẹ̀kọ́ lẹ̀ ń bẹ̀ á lọ wo eré orí ta pè ní ẹ̀kọ́ Ramadan tábà wá ń darí bọ̀ láti ibi eré orí níbi ẹ̀kọ́ Ramadan á wà darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa sahibul Qur'an Sheikh Muhammad Awwal alalu Qur'ani Baba, kọ̀bí kẹ́mi ọlọ́gùn insha Allah tá a bá padà dé láti ọ̀dọ̀ bàbá wa alalu Qur'ani ńlọrin ibi tá a tún máa yà sí wọ́n jẹ́ mà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem láti bí wáàsí bàbá wa alálọ́ Qur'an bàbá wa sọ́yìn bẹ́ẹ̀ Qur'an fadila sheikh muhammad awal bàbá dáadáa bàbá onímọ̀ tó pọ̀ aláwìyé alásọyé alágbọ̀yé ẹ eh, bàbá kò ní bàjẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run fáǹfààní ẹ̀yin tẹ́yìn náà fẹ́ káwọn ọmọ yín ó dàbí irú bàbá yìí tẹ́ fẹ́ kí wọ́n ní àlùbáríkà bí irú bàbá yìí tẹ́ fẹ́ kí wọ́n dáńtọ́ bí irú bàbá yìí káwọn náà onímọ̀ bí irú bàbá yìí ẹ mú wọn lọ sí iléekéwu wọn iléekéwu tiwọn iléekéwu gbàlódé ni wọ́n tún létò fáwọn ọmọ tó bá ń lọ iléèwé ńbẹ̀ táwọn ọmọ yóò kéwu wọ́n tún kàwé wọ́n tún lọ́làjú wọ́n sì tún wọ́n tún já afá súnà tí wọ́n máa tẹ̀lé súnà tànà Muhammad sallallahu alayhi wa sallam ẹ pé bàbá sọ̀rọ̀ ìbánu sọ̀rọ̀ yìí zero eight zero three six three seven nine four four one zero eight zero thirty six thirty seven ninety four forty one náà lẹ́ẹ̀ pé bàbá wa lálùkùránì sí pé lóògùn ọlọ́run tẹ́ bá ti pè wọ́n inṣàlá àwọn á dá yín lóhùn bóyá yín náà wọ́n aládùúgbò àtẹ́fẹ́ kí bàbá ọba yín ṣe fún yín tẹ́ bá ti pè wọ́n wọ́n ṣàdúrà fún yín pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá ta'ala torí pé àwọn bàbá wa alálùkùránì wọ́n wà nù àwọn àfáàgbà wa nílọrin tí ìlọrin ń wò lójú tẹ́kù tọ́rọ̀ bá fẹ́ dàrú àwọn bàbá tí wọ́n lọ lè sábà náà nù ni ọlọ́run níjọ́ dàrú fẹ́ni kọ̀ọ̀kan wa kò sí níjọ́ bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa àárín ẹ̀yà ti bàbá wa ọba àlú ìlọrin ṣéèwù ṣéèwù ṣéèwù mo kí bàbá ọba ìlọrin hmm. ọlọ́run mọ́sàbà dúró tì yín ọlọ́run ní padà lẹ́yìn bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run inú mi nù gbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì kan jò ní wọ́n ní bàbá ọba lónìí gangan fúnra wọn wọ́n láwọn náà máa wo ètò yìí wọ́n láwọn àwọn ìyá wa nínú ààfin àwọn náà máa wo ètò yìí tí wọ́n ń ṣàdúrà fún mi pé ah, ọmọ àlú ọlọ́mọ ọlọ́rin ni ah, ọmọ ọlọ́rin lòun náà bàbá wa ń ṣàdúrà fún mi bàbá mo dúpẹ́ o ọlọ́run ọjà rí yín pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọjà kẹ́mi ọ̀rẹ́ yìí oṣù láyàtà láfíà ìlọrin ò ní bàjẹ́ gbogbo olú ẹni kọ̀ọ̀kan ọ̀run ò ní bàjẹ́ kótà wáyé náà kò ní bàjẹ́ o ọ̀là aláhàwọ̀là ọ̀là àkúwọ́ta ilà abilà ilà ilà bàbá alálùkùránì ẹ̀sùn ẹ̀ bá ń kí bàbá dáadáa ọlọ́run bá ń dúpẹ́ fún wọn ọ̀là Muhammad ọ̀là aláhàwọ̀là ọ̀là àkúwọ́ta ilà abilà ilà ilà asim. now gbogbo ẹ̀ lólùfẹ́ wa ẹ mọ̀ pé lórí a tún lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfàwà asheikh abdulhamid aduangba bàbá dáadáa àwọn àjọ saif hmm, ìjọ sheikh abdulhamid sheikh asheikh abdulhamid aduangba islamic foundation àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí a lọ wo wáàsí àfàwà asheikh abdulhamid láàárọ̀ yìí bisimilahi. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò Ramadan Kareem hmm, mo rò pé ẹ tún gbádùn wáàsí tá a gbọ́ láàárọ̀ yìí ẹ gbọ́ àwọn àfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ àwọn ìmọ̀ tá a fa wa Sheikh Abdulhamid tí wọ́n yanjú fún wa ah ah gbèsè ayé ọmọ ènìyàn ẹ wò wọ́n yíyà wọ́n ti sọ̀rọ̀ fún wa ń pa àwọn àlìjànú wọ́n yíṣọ báwọn èèyàn ti ṣe oríṣiríṣi ni wọ́n ti sọ fún wa ẹ tún gbọ́ ti tààrọ̀ yìí náà ah, ọlọmọsàjáre yín pé bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àìlá ìlàlá náà tá a bá ní béèrè kan àbọ̀rọ̀ kan rú wa lójú tá a fẹ́ kí bàbá yìí kí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí kódà bó sọ̀rọ̀ gbèsè ayé wa gan la fẹ́ kí afáwa Abdulhamid kí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí ẹ pè wọ́n sọ̀rọ̀ ìrọ̀bánisọ̀rọ̀ yìí zero seven zero thirty four ninety two forty thirty nine zero seven zero thirty four ninety two forty thirty nine pẹ̀lú ògbọ́nà Sheikh Abdulhamid aduangba fúnra wọn ni wọ́n gbé tí wọ́n dẹ̀ bá yín sọ̀rọ̀ kò sí nǹkan ah bàbá náà ó ó bàbá náà kọjá bẹ́ẹ̀ ọlọ́run dákun má bàlá káyé náà jẹ́ ọlọ́run fún àwọn èèyàn ńlá lákẹ́wà nù Islam o ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo yín ogun o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin yòókù náà tó kù tẹ́ ń wò wá ńlé gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin onílé kéwú tẹ́yin náà ní jàmáà ẹ̀yin náà láǹfààní àti gbé lẹ́kṣọ̀ tí yín náà wá fún wa lórí ètò wa ń bí wọ́n rà bó ti pẹ́ kábàáwọn ọ̀gá wa sọ̀rọ̀ wọ́n sọ di wákàtí kan àbọ̀ wọ́n lè sọ di wákàtí méjì bàbá ti rí owó tí kì í ṣe pé bóyá màjánà ní ọ̀wá yìí pẹ̀lú ògùn ọlọ́run wá fi kún fún wa ẹ̀yin náà gbé tí yín náà wá inú ramadana yìí àsìkò tó ń kálukú súnmọ́ ọlọ́run ni àsìkò táwọn ọlọ́run kò ṣe dáadáa fún wa o kọ́mọ́sí àwẹ̀ tọdún yìí kọ́mọ́sí lágbàmọ́ fún wa eléyìí ló ń jẹ́ kí n máa kàn sí àfa wa Sheikh Abdul Lateef Uthman Animasahun ìjọ Dahiratu Latifiya à ń kàn sí yín ẹ̀yin náà ẹ ti sọ fún wa pé ẹ gbé àwọn ètò kan wá fún wa lórí tẹlifíṣàn wa ń bí a sì ń retí yín o bẹ́ẹ̀ ni à ń retí jama wa ní olúwọlé ọgbà central mosque jama tahajud congregation ní olúwọlé ọgbà central mosque lábẹ́ àkóso àfa wa àgbà Sheikh al-imam Saadallah Muhammad Bello ọlọ́run láláàrọ̀ pẹ̀lú ògùn ọlọ́run àwọn lẹ́kítọ̀ bàbá wa ọlọ́run lálárọ̀ náà àwọn náà wọ orí afẹ́fẹ́ láìpẹ́ pẹ̀lú ògùn ọlọ́run insha Allah ta'ala táwa náà tá a mọ̀ rí àwọn nǹkan tí wọ́n ti ṣe kọ́lọ́run ọgbà fún wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. ẹ ní àìní tún dènà pẹnu mo wá níbì kan tí mo fẹ́ yà sí fún wa ní àárọ̀ yìí láàárọ̀ yìí torí ó sọ fún wa wípé man bana lillahi baytan man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna anábì ní gbogbo ẹni yòówù tó bá gbìyànjú tó kọ́ mọ́sálásí kan fún ọlọ́run lórí ilẹ̀ yìí tó kọ́ mọ́sálásí kan nítorí ọlọ́run tó kọ́ nú ayé yìí ọlọ́run ó dìídì kó odidi àlìjẹ́nà kan fún tọ̀hún nínú àlìjẹ́nà ni yóò kọ́ ilé ńlá kan fún tọ̀hún nínú àlìjẹ́nà ọlọ́run kọ́ kàákùn àti ọkọ̀ ilé ńlá fún nínú àlìjẹ́nà Eh, kí wọ́n ṣe pé túláàsì kéèyàn kó dídí mọ́sálásí èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ náà tí wọ́n náà bá dá sí búlọ́ọ̀kù kan lọ rà síbẹ̀ ni símẹ́ǹtì kan lọ rà síbẹ̀ ni irin ló fún wọn ni gbogbo ohun tó o bá ṣe fún wọn tó jẹ́ mọ́sálásí ilé ọlọ́run ọlọ́run ó fọ lódìdí ilé ńlá kan pààrọ̀ lálìjánnà ìjọ wa tèmi náà jẹ́ kan nu wọn àṣìṣe fàlà ìjọ wa tá a wí yìí eh, ní nǹkan bí ọdún mẹ́rin àbí márùn sẹ́yìn ẹnìkan fún wa ní kan tó ìjà pé ilẹ̀ yìí tó ọlọ́run ọ̀padà kádàrá pé ó jẹ́ nílò fún wa mọ́ torí àwọn ọmọ onílẹ̀ àwọn ẹbí dìde ọ̀rọ̀ sọ́pọ̀ lórí ẹ̀ kọ́lọ́hún tó tó wá sèmí fún wa èyí tó làwọn á ṣe fún wa yẹn ìyẹn kalẹ̀ sí wọ́n ń pè bẹ̀ ní òkè òyìnbó street ní beside deeper life church òkè òyìnbó street ní bógijẹ ní ìbẹ̀jú lẹ́kì ibẹ̀ ni ilẹ̀ náà wà ilẹ̀ náà àti wá bẹ̀rẹ̀ báyìí kódà àti ṣe foundation ṣùgbọ́n Hmm. ẹ̀yin náà mọ̀ pé mọ́sálásí kì í ṣe nǹkan téèyàn kan lè kọ́ àfi kọ́ tọ́lọ́run bá kẹ́yàn dáadáa ẹnìkan ẹnìkan só lè gbówó rẹ̀ kalẹ̀ wà láìpẹ́ tí ń wá yẹn nílọ́run bá kẹ́ tó bá gbówó rẹ̀ kalẹ̀ pẹ́tọ̀ ah ṣé mọ́sálásí ilé ọlọ́run ni ọ̀yá mi fẹ́ kọ́ wàláhì inú wọn ó dùn sí púpọ̀ bẹ́ẹ̀ bá sì lè ràn wá lọ́wọ́ níta ẹ bá lè fi sí kẹ́yìn náà fi dá sí tọ́lọ́run torí pé kí ni iṣẹ́ náà ti dé ibi tí ó ti mì wá lẹ́mìí ó ti mì wá lẹ́mìí hmm, azizu fala àníjọ wa náà azizu fala awqaf foundation náà níjọ wa náà ń jẹ́ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dá sí tọ́lọ́hún tẹ́ ẹ fẹ́ bá wa dá sí tọ́lọ́hún nípa mọ́sálásí náà ẹ dá sí sínú àkáǹtì tí mo fẹ́ sọ yìí zero five zero zero three three five seven seven seven Sterling Bank zero five zero zero three three five seven seven seven Sterling Bank orúkọ tẹ́ẹ̀bà lórí ẹ̀ náà ni Azizu Fala Alqaf Foundation Azizu Fala Alqaf Foundation pẹ̀lú ògbọ́n ṣáàlà bí mọ́sálásí ẹ̀ ṣe rí nísìn bá a ṣe ń ṣe foundation ẹ̀ á fi hàn yín tẹ́yìn náà ò rí i pé ah bó ṣe rí nìyí pẹ̀lú ògbọ́n ṣáàlà tẹ́yìn náà bá tún wá ràn wá lọ́wọ́ kò sí iye tó kéré láti dá sí o wàláì bó ṣe wà kódà bó ṣe one thousand wọn náà ní wọn náà fi síbẹ̀ bó ṣe ten thousand bó ṣe hundred thousand bó ṣe one million wọn náà fi síbẹ̀ bí bá ṣe ń lọ pẹ̀lú ògùn ọlọ́run náà àtùmọ̀ fi hàn yín náà pẹ̀lú ògùn ọlọ́run ṣá Allah bọ́lọ̀n bá parí inú àwẹ̀ inú wo dùn àjẹ́ kí ṣe ó dúró mbẹ́ tó yẹ pé lẹ́yìn àwẹ̀ náà lọ bá parí ni bá a tó ti bẹ̀rẹ̀ ètò padà lórísun láwọn ètò tá a máa ń sinjọ jímọ̀jímọ̀ àtùmọ̀jọ́ hàn sẹ́yìn jẹ́mọ́ wa bí bá ṣe ń lọ ṣùgbọ́n sí ọlọ́run ni àsìkò ramadana yìí àsìkò tí yẹn máa gbìyànjú kó ń lọ jàgbà síwájú zero five zero zero three three five seven seven seven zero five zero zero three three five seven seven seven àṣìṣe fàlà eh, Sterling Bank kọ́lọ̀ mọ́sá gbẹ̀dẹ́ nìkan kan wa kọ́lọ̀ wọn ò ṣe dára fún wa ká tó máa lọ láàárọ̀ ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn olóore hmm, gbogbo dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ kétò yọ lè kó ṣe é wò fún yín hmm, tí wọ́n jẹ́ ká lè bọ́ sójú àwòrán yín tá a fi ń <laughs> tá a fi ń dàbí ẹ̀dùn tá rọ̀ bí òwe báyìí bẹ́ẹ̀ láti bàbá Professor Ahmad Bonu Salahuddin aláṣẹ àtolùdarí iléeṣẹ́ standard insurance consultant limited bàbá kò ní bàjẹ́ fún yín láéláé lílọ bíbọ̀ yín yóò máa já sí rọrùn pẹ̀lú àwọn ẹni ọlọ́run ọlọ́run kun ọlọ́run adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ṣètò fún wa lọ́dún yìí kódà wọ́n tún gba wọ́n tún kó ẹ̀bùn fún wa rẹpẹtẹ wípé ká máa fún àwọn èèyàn kọ́lọ́run dákun mọ́sàbà dúró tì yín bẹ́ẹ̀ tí ń dúró tì wá gbogbo ìgbà ọlọ́run mọ́sàbà dúró la ilaha illallah akíyàwó alájà wa Khadija ìyá àdín ní ọwọ́ àdó àdáwà foundation nílùú amẹ́ríkà lọ́hùn àwọn kó aṣọ fún wa rẹpẹtẹ wọn ni a máa fáwọn èèyàn ní ìrántí àwọn òbí wọn alhaji wa abdulyakin ìṣọ̀lá bishriyu alhaja sherifat abike agbaje alhaja sikirat nfon àti alhaji wa abdulrauf taiwo suola wọn ni ká máa fi ṣàdúrà fún wọn kọlọm bá wa kẹ́ wọn wa gẹ̀ wọn náà ni ìyá wa alhaja mansurat olúwa tóyìn wọ́n ní àwọn máa ṣàdúrà fún ìyá wọn alhaji àwọn Muflihat Èjìdé Adéomi kọ́lọ̀ mọ́sàbà kẹ́yà náà bá foríjì wọn ajá àwọn sọ́dọ̀ náà fún wa lásọ ní o ọlọ́mọ sábà dúpẹ́ fún wọn ìyá àwọn alhaja àwọn akúndà kọ́lé tó wó àwọn náà ní gbogbo táwọn ṣe fún wa lórí ètò yìí kọ́ máa jẹ́ ìrántí kọ́ máa jẹ́ ìkẹ́ ìgẹ̀ fáwọn òbí tó bí àwọn alhaja náà alhaja ààrẹ àti òbí tó bí ọkọ àwọn alhaja náà alhaja kọ́lé tó wó kọ́lọ̀ ń bá wa kẹ́ gbogbo wọn àwọn náà sẹ́ndì owó sí wa ká máa fáwọn tí wọ́n bá wá gbẹ̀bùn wa àtàwọn àfáà tá a bá gbà lálejò ah, wọ́n náà máa fi sàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa Muinat Balógun ọlọmọsàbà akẹyà náà bá a foríjì wọn ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run kúmọ ìyá wa alhaja wa Azizat Kelani aláṣẹ ilé ìtajà Perfect Days Fabrics tí wọ́n kalẹ̀ sí ọgbà ní eh, ọgbà ní retail market ọlọmọsàbà àgbàdo àti wọn àwọn náà ká sọ fún wa rẹpẹtẹ kódà wọ́n tún fèmí náà ní nǹkan ọlọmọsàbà dúpẹ́ fún yín wọ́n fún mi láṣọ eh, láṣọ tó dúró dáa lára Eh, ọlọ́mọsọ̀bà dúpẹ́ fún yín o lánàbí lọ́dọ̀ ọlọ́run ìyá alhaja wa sharifat abike abix islamic materials eh, táwọn náà wà ní number six sanusi street ìpájà market àwọn náà fún wa lẹ́bùn ọlọ́mọba dúpẹ́ fún yín kúmọ́ adúpẹ́ pọ̀ lọ́wọ́ alhaja na alhaja wa ọ̀yáṣípẹ̀ arósàdí ní sogoro central mosque wọ́n ní a máa fi sàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa samiat ọ̀yáṣípẹ̀ àti ìyá ìyàwó àwọn alhaja wa fatima ọ̀làsàndé ọlọ́mọsọ̀bà kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọn ọlá a tún ti wá gba àlejò àwọn ẹ̀bùn ńláńlá kan àwọn ẹ̀bùn náà pọ̀ kódà kí sí ta lè display síbí báyìí ṣùgbọ́n báwọn yàrá bá ti ń wá tán wá gbẹ̀bùn wa a máa dì í mẹ́rù fún wọn tí wọ́n máa gbé lọlé látọ̀dọ̀ àwọn ọmọ bàbá wa Alhaji Abdulrasaq Ayinde Adébáyọ̀ àwọn ọmọ wọn ni wọ́n ṣètò àwọn ẹ̀bùn náà fún wa wípé ká máa fún gbogbo àwọn èèyàn tán bá ti wá sórí ètò wa àwọn àfáàtọ̀ wà ní o àwọn àtọ́gbẹ̀bùn wà ní o tán bá ti wá ká máa fún wọn ọlọ́mọ sábà àfikẹ́ bàbá tó bí wọn náà alhaji abdulrasaq ayinde adébáyọ ọlọmọsàbàwákẹ ọlọmọbàwágẹ ọlọmọbàṣekúnsùnmi fún wọn wájú bàbá náà kọjú ọlọ́njọ́ dàyìn tí wọ́n fi sílẹ̀ ọlọmọjọ bàjẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọmọlá ilaha illallah àtúnfàsìkò yìí náà kàn sí gbogbo ẹ̀yin tó kù náà tẹ́yìn náà fẹ́ dá sí i à ń retí ọwọ́ yín o abicus properties abicus properties àjọṣe ńlá sí àní à ń retí ọwọ́ yín lọ́dún yìí náà à ń retí ọwọ́ yín lóòótọ́ àmọ̀pọ̀ náà pọ̀ ṣùgbọ́n ẹ fi tiwa náà mọ́ hmm. ọlọ́wọ́n bá ń gbàdúrà yín ìyá wa alájà wa dámorish ajáwa Khadija Damoris oníbàtà ní Agége àwọn èèyàn tẹ ti ń béèrè pé ah, ah, bàtà Damoris ńkọ́ bàtà Damoris kò ní ẹ fọkànbalẹ̀ bàbá ìyàwó Damoris ń bọ̀ ẹni náà mọ̀ pé ìyá yẹn bá fún wa ń bàtà wọn kì í fún wa níṣà bàtà gidi ni ìyá náà ń kó fún wa tó ìyá wa àwọn èèyàn ti ń béèrè yín o Damoris à ń retí ọwọ́ yín o kò ní sun yín kò ní rẹ̀ yín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò ní sun yín lágbára ọlọ́run la hawla wàlá ilà abilà ilà aliyu azim mo tún wá ń fi àsìkò yìí náà kàn sí gbogbo ẹ̀yin onílé kéwú ẹ̀yin àfa ẹ̀yin oníwàásí wípé nítẹ̀yìn náà bá ní ẹgbẹ́ wa fún wa o ọlọ́run ọba ṣe dára fún yín mo wá ń fi dèdè àsìkò yìí náà mo tún fi ń kí bàbá wa mudirul markaz bàbá wa fadúrà sheikh habibullah adam abdullahi alilori oon bàbá ẹkú aráfẹ́rakù ẹkú rọ́jú ti brọ́dà yín ẹ̀gbọ́n yín tí wọ́n jẹ́ bàbá wa tí wọ́n jákọ̀ bí bàbá wa sheikh adam bàbá wa fadila sheikh al-imam ridwanullahi adam abdullahi al-ilori tí wọ́n ṣíwọ́ ọṣẹ́ nínú ọ̀sẹ̀ tí a lò tán yìí tó ọlọ́run dákun mọ́sá bá wa kẹ́ wọn o ọlọ́run bá wa gẹ̀ wọn o ọlọ́run bá wa ṣekú nísìmí fún wọn o wájú tí bàbá náà kọjú sí ọlọ́njọ́ máa dá o ẹni tí wọ́n fi sílẹ̀ ọlọ́run má bàjẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ikú wọn náà ọlọ́mọ ṣe lákúfà láàrin gbogbo wa mọ ṣe lákúfà láàrin ẹbí mọ ṣe lákúfà láàrin àwọn ọmọ bàbá mọ ṣe lákúfà láàrin àwọn ọmọ kéwú ọlọ́dẹ muhammed ọdọ ọlọ́run lálá ilaha illallah mo tún fi àsìkò yìí náà kí ìyá bàbá wa fadila sheikh daoud alfanla abdulmajid fún ti ìyàwó tí wọn náà tọ́ papòdà nígbà tá à ń múra tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tó ọlọ́mọ sábà wa kẹ́yàwó náà ọlọ́mọba wa foríjì wọn wa foríjì wa jannatu na'im gbogbo ọmọ mọ́ríkàsì ni mo kí wípé àkó ara fẹ́ra kó ti bàbá Sheikh Ridwanullahi ọlọ́run dákun mọ́sà jẹ́ kí ọdún kó jìnnà síra wọn. bàbá mudirul markaz fada Sheikh Habibullah Adam Abdullahi Ali lórí ọlọ́run jẹ́ mi yóò gun o ọlọ́run jẹ́ mi yóò gun o ọlọ́run jẹ́ ṣépẹ́ o ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́ má fi àyè náà má fi dàyín láàmú gbogbo àwọn tó bá ronú kú sí Adam Abdullahi Ali lórí àwọn ọlọ́run wọn di àwọn ọmọ wọn ọlọ́run wọn máa fi di ara wọn ni wọn máa fi di lágbára ọlọ́run bàbá ẹ pẹ́ láyé ẹ gùn lẹ́mìí ẹ lágbára ọlọ́run ṣá alẹ́ jí sí ọlọ́run pẹ́ o wọlé àwọn ènìyàn ọlọ́run ní kánjú payín wọlé aláhàwọlé wọlé àkúwọ̀ta ìlàbíláìlà àlìyàsìm ìlàbíláìlà àlìyàsìm ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà fún yín wọlé àwọn ènìyàn ọlọ́run. ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ṣá aláwọ̀ a ní béèrè tá a béèrè ẹ mú tẹlifóònù nọ́mbà ẹ mú fóònù yín sítòsí hmm, ẹ mú fún sítòsí tẹ́ fi tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa àtẹ̀jíṣẹ́ ni kì í ṣe kọ́ọ̀lù ẹ má pè mí rárá àtẹ̀jíṣẹ́ ni tẹ́ tẹ̀ ìbéèrè náà ní ìbéèrè bẹ́ta náà ní sẹ́rí ìbéèrè tá a béèrè kọjá àwọn tó gbà wọn àtó nǹkan because ẹlòmíì gba méjì méjì méjì làwọn èèyàn gbà nínú ìbéèrè mẹ́ta so àmọ́ torí pé nísìnyí àti wá láwọn ẹ̀bùnlẹ̀ rẹpẹtẹ á pè àwọn èèyàn náà náà a pa pè wọ́n ìpè kí wọ́n wá ó lè mọ́ àwọn asáǹfààní fún wa láti gbé wọn sórí afẹ́fẹ́ báyìí afẹ́ ká sọ yẹn lẹ̀ torí kò ń sásìkò púpọ̀ ká tó gbélé ìwọlé ká tó gbé tọ̀hún wọlé ká gbé tọ̀hún wọlé ó lè jẹ́ gbà tán bá dé kákan fún wọn lẹ́bùn wọn kó kálukú wọn máa lọ ni àmọ́ á pè wọ́n pọ̀tọ́pọ̀lọpọ̀ ní ọgbà wọn gba mẹ́tẹ̀ẹ̀ta tán káni wọn bá gba mẹ́tẹ̀ẹ̀ta tán ni èèyàn kan ní ìbá pè but méjì wọn gba méjì méjì méjì méjì so ààrẹ fẹ́ máa fún àwọn èèyàn lẹ́bùn ká pè wọn mẹ́ta mẹ́rin kí wọ́n á wọn àtàwọn owó tó ń bẹ lọ́wọ́ ká máa pín kọ́lọ́n kó sànù ẹ̀ wa kó ṣe dáadáa fún wa. ìbéèrè tèmi wá ní ayu ayatin tukhbiru anna insani aynayn wa ayna tujaduha fil àyàwó ní ń sọ fún wa wípé èèyàn ní ojú méjì wípé ojú méjì lọ́lọ́run fún àwọn èèyàn àyàwó ní lọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ nínú alukurani àti pé bó láti rí àyà yẹn nínú alukurani ẹ kàn sọ pé inú súrà báyìí àyà báyìí ọ̀tán. nọ́mbà two kàmùhíyà súwárù lukuraaniya alẹ́tì bàdà àti bíi alif lam mim àwọn súrà wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim nínú alukurani mélòó ni wọ́n kẹ̀dẹ̀ ka iye wọn mẹ́fà ni wọ́n o súra báyìí súra báyìí súra báyìí súra báyìí ẹ̀ẹ́dẹ̀ka mẹ́jọ ni wọ́n o súra báyìí súra báyìí súra báyìí ẹ̀ẹ́dẹ̀ka ní wọ́n fẹ́ gbọ́ nìyẹn. ìbéèrè lẹ́kẹta wàkàmí hiya suwarul qur'aniyyatu allati bada'at bi alif lam ra alif lam ra súra mélòó ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nínú alukur'ani kò jù bẹ́ẹ̀ lọ o àwọn àbẹ̀rẹ̀ tẹ́ dáhùn sínú. ibi tẹ́ text answer yín sí ibẹ̀ ní ẹ jẹ́ n fún yín ní torí mo sọ fún yín pé mo ti ní nọ́mbà mi tẹ́ text answer sí kì í ṣe nọ́mbà tá à ń text sí yẹn Si nọ́mbà tí a máa text answer sí ń sìn zero seven zero one six zero zero six eight six three zero seven zero one six zero zero six eight six three náà lẹ́ text answer yín sí ń sìn nọ́mbà tí máa text answer sí ń sìn nìyẹn o kì í ṣe ten text ẹ̀ sí tẹ́lẹ̀ o sẹ́yìn mo sọ fún wa pé temporary nìyẹn zero seven zero sixteen zero zero sixty eight sixty three bẹ́ẹ̀ ní kẹ́ tẹ́kìtì ánsà yín sí nísìn kọ́lọ́ mọ́sá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ lọ báyìí tọ́ba di ní àárọ̀ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run á tún máa pàdé lórí ètò yìí kan náà insha Allah ta'ala mo ń fàtìkọ́ yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ọwọ́ àdúrà dáwà foundation káàkiri gbogbo worldwide káàkiri gbogbo àgbáláyé mo kí group wa Abubakar group Umar group Othman group Ali group àtàwọn Ramadan committee tọdún yìí tún àwọn náà kópa pàtàkì lórí ètò tọdún ọlọ́mọsàbà dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ pè mí bóyá kí n wá kẹ́bùn